العبادة على الإنسان ما دام عقله ثابتا ويقول سبحانه واعبد ربك حتى يأتيك اليقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم المسلمين المعقل بن يسار رسول الله صلى الله عليه وسلم قال العبادة في الحرج كهجرة إليه في ní àsìkò ọba wọlé في fìtínà. anabi sallallahu alayhi wa sallam ọlọ́dà gẹ́gẹ́ bí kàṣíjọrọ ti ń ná ilé yìí ọ̀dà bí kéèyàn ṣe ìjọ ìyẹjọ tuntun fi ń ga jù nínú ìjọba wa ti ládàá rẹ tóbi jù nínú ẹ̀sìn ọ̀dà bí kéèyàn ṣe ìjọ wá sọ́dọ̀ èmi anabi sallallahu alayhi wa sallam oríṣiríṣi ọ̀nà la anabi sallallahu alayhi fi sọ̀rọ̀ yìí ìgbà wà ní wáyé èyí tó ti pàtà nínú àlèmọ́ ìjàmbá ìkẹ̀díyọ́ ìtọ̀bàrọ̀ ni àlejò rahmatullah ọwọ́ ń bẹ̀rẹ̀ pé al-ibadatu fil fitnati hijratun ilayhi ìṣèjọsìn lásìkò wàhálà fìtínà lónìí rànà bírò ìdàmbáyé ní nàìjíríà yìí fìtínà nípa àwọn tó ní ìsìn pẹ̀lú ọ̀rọ̀ ìṣúná fìtínà nípa àwọn tó ní ìsìn pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú fìtínà nípa àwọn tó ní ìsìn pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ fìtínà nípa àwọn tó ní ìsìn nípa ìhùwàsí àwọn èèyàn àti bàtàwé ìdájọ́ táwọn èèyàn mú káàkiri náà rárá àti fìtínà nípa àwọn tó ní ìsìn pẹ̀lú ìpànìyàn. irú èyí tó gbajúmọ̀ láwùjọ wa. ìwà máa ṣe jọ́sù nínú fìtìnà lákòókò tí fìtìnà yìí bá gbòòrò anábì sọlọ wa àrùsọlá ó ní ká ṣe ìṣòro ọ̀tẹ̀lẹ̀ ìlàyé ọ̀dà bí ṣíṣe ìjẹ́ra wá bèèrè ànábì sọlọ́lọ́ ọ̀hárẹ̀ nínú ìgbà wọ́n rọ̀ mí anábì mọ́sánà wọn ní òtítọ́ lọ pé àlẹ́ àmọ́ ló fi ẹ̀rí jí àti ìjọba tó lè dájú. ní máa ń ṣiṣẹ́ sí olóore iṣẹ́ tó bá ìlànà ṣẹ̀ríà kéèyàn máa ṣe lásìkò ọ̀pá òye bí irú àkókò yìí. àníbi pé àti ìlà ọ̀dà bíi kéèyàn ṣe أيها المسلمون عباد الله أيام الله أريد قضايا àwọn wàhálà yìí fìtínà yìí àmì ìfàyẹfẹ san ni o bí fìtínà yìí ti lé sí sọdúnkò sígbà kí gbàgbá rédíò àti tẹlifíṣàn àti wéèrò ìgbọ́kùgbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ ìròyìn kíròyìn bí ìgbanilójú bí ìpànìyàn bí ìsìjàmbá fún èèyàn òun ni wọn dá máa gbọ́ kò sí dáadáa kankan dá ń gbọ́ rárá èyí tó bá tẹ̀sí lẹ́kọ̀ọ́ kan ni kí bìsínà lé sí bó ṣe lé sí nírú àkókò yìí tẹ̀lé ìlànà àlẹ́ àkókò ìtọ́ka ni pé ayé ń lọ tó fi ni o pẹ̀lú ọ̀rọ̀ tá a lè fi sùn láàrín fúnlá ń sọ́dá yìí pé ìnàbẹ́yìn náà yẹ́ anábìsọ̀lá àtọ̀lá ni ó tó di fáyé ọ̀sán àwọn ọjọ́ ayé kan bẹ tí ó wà yé o ó tó di fáyé máa tán. ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ayé náà ni pé yorùbá fi àlẹ́ àyè kò ní sí mímọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ máa wò wípé olùmọ̀ ni wọ́n ẹ sì bẹni tó sinra pẹ̀lú mọ̀ ni wọ́n tún mọ́ àwọ̀ tí wọ́n fún ni kò ní sí mọ́ ìgbìmọ̀ bákan náà wọ́n yẹn ń sinmi bí àlùjáde àyẹ̀mọ̀ fún màmá sọ̀kalẹ̀ bójú òsì máa ń rọ̀ yọ bákan náà wọ́n yẹn kúrò bí àlìhárì àlìhárì òun náà wà tó wà pọ̀ gan ó yẹ kó kọ́má yà wà lẹ́nu àbáyé ń fẹ́ lọ ní owó òròyìn fún táwọn àgbà nàìjíríà ní làwọn fúlàní dára kan àti àtẹ̀síyèsí fúlàní dára oríṣiríṣi yóò bá ní gbogbo èèyàn náà ní ìlànà Yorùbá ń ṣe Fúlàní ń ṣe ẹ̀yà míì náà ń ṣe gbogbo ẹ̀yà ní lásìkò yẹn ló tó tó mọ́ lára ẹlẹ́ ni wọ́n pín yẹn ọgọ́rùn-ún bí gan gbogbo àfihàn bí gan wọ́n já wọn nìkan gbé wọ́yẹ tóró bí alihari wàlihari bí wọ́n nà lọ́dọ̀ hali ìyẹn wọn náà lè pa ní ẹ wọ́n máa máa kọ̀ ọ́ náà àdìmọ́ òkú kọ́ ọ́ dà tó ń ṣe wọ́n fi hali ìyẹn jáde hali bá sọ pé. kí wàhálà aró yìí dá ń lọ gbogbo ìgbà yìí tó lé sí ọbẹ̀ ẹ̀sìn ti òfin o káàkiri ayé ní báyìí káàkiri káàkiri ni ọlọ́gbé nàìjíríà làwa ń gbé láti máa ń sọ sí nàìjíríà gbogbo ìgbà ẹ̀rí adébísọ́lá sọlá ń sọ pé aláfẹ̀rẹ̀ báyìí ìjẹta kọ́ọ̀rọ̀ ìgbà ẹ̀dá nígbò láti mú àkàtà ńlọ́dà bí àná yìí yìí òní bí ìjọ kan ní obìnrin bí ọ̀sẹ̀ ní ọdún òní ju bí oṣù lọ láàrin kápẹ́lú kápẹ́lú jùmọ̀ àtúntò láti gánà ìgbà ọmọ àtúmọ̀ tí ọmọ àyà kánmẹ́ kánmẹ́ bákan náà wọ́n yóò padà láyé wọ́n gbà mímọ́ òtítọ́ ẹ̀rọ ọ̀yọ́ kọ́ṣọ́ ahùn wọn dúró sáwọn èèyàn lẹ́nu. irú ẹni tó yẹ kí wọ́n bá fún lára rẹ̀ òun làwọn tá a máa ń tún tètè àwòsùn náà àwọn akẹ́láàbò wa jẹ́ rọ̀ṣà olùkókàlà àwọn olórí àwọn alámùkú yóò ní agbára ẹ̀rọ wọn gbára bí wà ní ọdẹ tí wọn bàtà méjì méjì bá yára nífẹ̀ẹ́ wọn one thousand títà bá kú sínú léwu á sùn mọ́lẹ̀. sẹ́ni kọ̀ọ̀kan tẹ̀ sọ pé òun fẹ́ máa dá twenty naira lásán lórí ilé ìlọsíwájú mọ́sílẹ̀ ẹ̀ máa dúró owó tí ó jáde ní ìyẹn one thousand ẹ̀wọ̀n fẹ́ máa tàbí twenty thousand wọ́n máa tàbí ló ń five thousand naira. bá a ti ṣe ń wá ní gbogbo ojoojúmọ́ sọ́mọ́ ẹ̀sọ́ mẹ́jọ tá a wà nìkan náà òní kí la fẹ́ sọ nípa ẹgbẹ́ pé kóun ò tiẹ̀ máa gbọ́ wà sí rárá ẹni pé tiẹ̀ máa burú jáì yóò lọ sọ́ọ̀ tí wọ́n lẹ́nu kan kú lọ báyìí ẹlòmíọ́ dájọ́ ẹyẹ fó jáde kò ní ìwù kankan jáde bí ìgbé wọn lọ ṣẹlẹ̀ yìí ò lè kà ọ̀rọ̀ ẹni yìí wọ́n máa ní ibi yóò lọ sọ́ọ̀ ọ̀dọ̀ lè máa bá wọn lọ́yà ẹjọ́ wo pépà tí wọ́n fi sọ pé wọ́n sọ ìwúrẹ́ ẹgbẹ́ àwọn ọgbọ́n lẹ́yìn náà ló ń pọpọ rẹ̀ ẹgbẹ́ wò sí níwò. ìyá olùkọ́ sọ́ọ́ àmì báyìí mẹ́ta ni ọ̀yẹ́ tó rí hàrí. àti bí alìhárì tó máa pọ̀ wọ́n á nílò ìdíje ọlọ́wọ́ ọmọ ìhárì ìdíje ọlọ́wọ́ ti bẹ́ẹ̀ ẹ̀fọ́tò ìpànìyàn ni. àyìnbá ìdọ̀lá ẹ̀yẹ́ ló ti ọlọ́wọ́ ọ̀la. àníta yóò bá fi fẹ́ hárì ìpìyàn tàdédé lẹ́yìn ara wọn yẹn wọ́n sì máa lọ kọlù yẹn lẹ́yìn nídìí ẹ wá béèrè pé kí ló afẹ́ fi dágbára wò ni ibi àyè ń dènyẹn jẹ afẹ́ púrúfù agbára ni wọ́n ti lọ kọlù yẹn tìlá dàrúdàpọ̀ yọ máa wáyé ayé ọ̀dọ́ ti mú náà ìlú àdàlá ẹ̀yẹ lóṣù ọlọ́run káwá ṣèjọ́ sí ní wàá fi wòye torí wọn ti gbogbo àwọn máa bí àwọn míì ní láti bàbá bíi káàtó bá àtàn ni wọn ti lọ sí ìwé ìròyìn kí ló tún jáde. wọlọ́ọ̀dì àpẹẹrẹ báyé ń bẹ lọ́dún ẹlẹ́mìí wa wà ń bẹ ó lè jagun méjìlá ní òkú tó yóò sọ kan náà wọn yóò méjì. ìmú fún nìyẹn. àkókò yìí tóun fi fún un àdébí sọlá sọlá ń sọ pé káàkiri ìjọba ti ọjà bí ẹni fẹ́ni bẹ́ẹ̀ ṣe ń bí bí kẹsàn-án ti sáwà nípa jọ àwọn tó ń ṣe yíra ní àkọ́kọ́ fẹ́ gbà wọn ò kọ́ obìnrin fáwọn ẹni tí ó dúró pé kò ń rí ọmọ àwọn tí ó dùn tí wọ́n láwọn máa sin lọ́wọ́n bá déédéé nírú àkókò táwa yìí àwọn náà máa kéré tẹ̀lé wọn ẹgbẹ́ a bá fẹ́ wo ọ̀nà ìwọ náà gbàjọra wọn nínú ọ̀nà yẹn lè ni pé àkókò àkọ́kọ́ yẹn àwọn èèyàn tí wọ́n ń fẹ́ sí wọn sá tí wọ́n ń fẹ́ sí wọn sá wọ́n ń sá kúrò ní ààyè kókò àyè nígbàgbọ́ wọ́n wá ń lọ sí àyè ìmánì àtàwọn ọmọ mi ní. ẹ̀rí àwọn èèyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nígbà yẹn àwọn náà pọ̀ tó yá gbẹ̀ngàn àti lọ́mù lásìkò yìí náà wọ́n kéré náà òyìnbó nígbà tí wàhálà bá wá ṣẹlẹ̀ tó yá gbẹ̀ngàn èèyàn náà wá gbẹ̀sìn rẹ̀ sá owó òkú sínú wàhálà yẹn jọ sí ọlọ́wọ́n ọba ló gbé gbogbo àwọn láàrin wọn àjọṣepọ̀ òun náà ti sè kán náà àwọn ìpè ìjọra tó. inú ọ̀nà ẹ̀sẹ̀sẹ̀ yẹn fi jọra wọn wọn ní pé ìjọsìn lásìkò táwọn èèyàn bá ń fọnú kọra ẹgbẹ́ wọn láti ti fi kẹ ẹ̀yìn òtútù àwọn tọ́gẹ̀lẹ̀ yìí ó lè jẹun tẹ́lẹ̀ omi ó gbé sílé òfin sùn nìyẹn. ẹ gbára ẹ̀gbọ́ wọn tún nígbà àdí sọ ẹ kíra ara ẹ fi ohun tó ṣe yẹn sọ mọtẹlẹ fi máa máa fi sí ìfún nìyẹn. ìjọsìn máa ga nínú àkókò táwọn èèyàn ti fọnú kọra sí wàhálà ń dé yìí ìjọsìn ọ̀gá yóò ṣe ipò ìjọ nítorí àwọn ọba lọ́pọ̀ kájọ lọ yọ ẹ̀yọrú ní ọlọ́run ọba. torí àwọn èèyàn nírọ̀ àkókò táwa àní wọn ọkọ̀ nípa akọ́ nínú ìjọ. nígbà ọ̀yẹ́ táwọn èèyàn máa bí sí fún ni wọ́n á bí sí fún. àwọn tí ọba bí sí fún lóyìn kí ló tún tẹ́lẹ̀ wọ́n ti bí sí fún bọ́ọ̀lù. àlàáfíà náà ọmọ ìyá tó lè gbé wọ́n ló lè lọ wo bọ́ọ̀lù báyìí. wọ́n lè má wọlé tó fi bẹ́ẹ̀ tó rù bí ṣe ń wò ká ní oṣù máa wò ni ẹ̀rí ọ̀wá fẹ́ẹ́ tó lè fi sí fújọ́sì ìlà àfúrà àwọn ẹ̀kọ́. ṣé ń bá wá sí pé ìṣẹ́ ń gbà kìíyàn. bákan náà náà òkú fàtíládà yẹn fi pọ̀ bẹ́ẹ̀ tó fi bọ́ sípò jíjọ. òun ni báwọn yẹn lásìkò òfin sílẹ̀ yìí bẹ́ẹ̀ ló làwọn yẹn máa tẹ̀lé míràn nígbà tí tètè mi ni ọ̀nà ẹja fẹ̀sì ẹjú rẹ̀ sí láti ẹjú eré kí láà á ti ẹjú rẹ̀. ẹ̀hún tá a bá ti fẹ̀sì ẹjú rẹ̀ kí kí ọ̀yàn ju rẹ̀ ọlọ́run a jà sẹ̀. ẹ̀rí àwọn èèyàn ní lásìkò fìtínà ìfẹ́ ni wọ́n máa tẹ̀lé wọn ní padà sínú ẹ̀sìn ajásí gbèsè sí wọn ìṣesí àwọn ń tàbá nìkan tó ń dá yẹn wọn ò ní wọn nínú náà wà nípò ti nígbà táwọn èèyàn wà lásìkò sí níwọ̀ àkókò tó ti jókòó ti jọ́sìn wọ́n pa àwọn èèyàn sí pẹ̀lú business wọn bá kí ládàá rẹ̀ máa dàbí ládàá tó ti jẹ́ ọlọ́ba tẹ̀mí ni ọlọ́lọ́ àlùfọ́lá tó gbẹ́ sí rẹ̀ sá kúrò lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń tẹ́sí rẹ̀ padà tó wá lọ wá ìsọ́kù níbi wàhálà pẹ̀lú àtẹ́bí sọlọ́lọ́ àlùfọ́lá tí ń tẹ̀lé lánàá rẹ̀. wọ́n bọ́ fà sí ládàá àjọṣe fi tóbi bẹ́ẹ̀ nírọ̀ àkókò fìtínẹ̀ tára wáyé wọn ni bẹ́ẹ̀ tí wàhálà bá ti tẹ́lẹ̀ ọkàn ọ́fíìsì ni o ọkàn ọ́fíìsì ni kódà wọn pè é yìí ọdẹ nílé ìyẹra bọgà èyí tó tẹ́lẹ̀ láti kọ ẹkú tàdúgbò yìí o kò dá máa bá kiri ẹlẹgbẹ́ ó ti máa lọ yọ máa bàbá ẹ ọdẹ ní rẹsí bá àwọn òkírun gan. bàbá rí ẹ̀dá tó ń ṣèjọ ajá tí ń tọ́ka sí pé nígbà tó yẹn ajá tí wọ́n ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها فاستغفروه وردوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين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 أصبوا أيضا النبي صلى الله عليه وسلم العبادة في الخارج كالهجرة إليه يسجد في الله وبعد ذلك lásìkò ọ̀tọ̀rọ̀ ilé àsìkò ìpínlẹ̀ tó lágbára tá a wà yìí. ọ̀wọ́ àgbẹ̀bọ́dọ̀ mẹ́lẹ̀ yẹn ọmọ ọlọ́run nírú àkókò yìí. wọ́n dàbí ìṣẹ̀ṣẹ̀ jẹ́ra ní jẹ́ra wá bẹ̀rẹ̀ àgbẹ̀bí ní ìlànà ìlànà lórí ládàá ẹ̀ lẹ́yìn máa fi ká má gbàgbé ìjọsìn tá à ń sọ̀rọ̀. ìwọ̀n tá a fẹ́ máa fi sìnkú yẹn kó kàn ó. a máa gbọ́rọ̀ ìbí a máa múlò ní ọgbọ́n ojú tẹ́lẹ̀ ẹgbẹ́ la máa fi sìnkú kí ṣe ń tọ́ka nìyẹn. nítorí ìjọsìn ọlọ́run ti dà wá. ẹnì kan bá dẹ́dà fọ́nà fásitì àyà òṣèlú ìtàwọn ọlọ́run ọ̀sán lọ́sùn ìjìnlẹ̀ wà ìjìnlẹ̀ ìjìnlẹ̀ àti àkùnrin ọlọ́run ní mi ìdálójọ bá tèèyàn lásán àbí kọ́ máa sì mí wọ́n lè ṣe mí nígbà tó ti pé mi nìkan wọ́n á máa sùn òun tẹ̀lé sí ẹlòmíì mọ́ ẹ̀rí mọ́ orí domi mọ́ ìwé ní ìfẹ́ ìkèṣe jíjẹ mímu ta ọmọ orí lọ á ní ojà ìmọ́nù ní ìṣètò gbèrò pé kí wọ́n fún mi jẹ́ ìnàlọ́ha tó wà rọ́ọ̀sà òdòlù òkú dájájú ọlọ́run ọba gan ni máa ń pèsè agbára rẹ̀ bí ìjọsìn ilé ní omi jẹni ọlọ́run ọwọ́ ní àdéhùn kúrò sí àdéhùn màálù ìjọba rọ̀bì ọlọ́run sàlàyé tọ́wọ́ nínú ìjọ ìmọ̀ mi sẹ́rẹ̀ mi sí àdéhùn ọ̀sọ̀lá. kílẹ̀ ìgbàwọ́ ọ̀rọ̀ sáà nẹ́bí gbé gbàwá rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́dà ọlọ́run ọ̀tàkọ́rọ̀ba ilẹ̀ yẹ ẹrú òní súnmọ́ mi pẹ̀lú nǹkan tí mo nífẹ̀ẹ́ tóun tí mo ti lọ́nà yẹn rẹ̀. àtijọ́ ìtọ́lọ́ bá máa ṣe ní àkókò lọ. ká má jẹ́ tó ń láwùjọ yìí ó já pa sí ọlọ́run ọba ni ọ̀rìn lára ó fi jẹ ní rẹ̀ tí ó fi jẹ́ ọlọ́run ọba tó ń bọ̀. ìgbà wọn rọ̀ ọjọ́ ti ẹ̀jì máa البخاري حديث رحمة الله من حديث أبي هريرة حديث إليك جوية عطاء المعاصي الجبل في أول مسلم الإمام الترمذي عليه رحمة الله وأنا معاذ وفاة النبي صلى الله عليه وسلم في أمني لو نبقى ما بعد من أعوام الجنة àtẹjọ sílẹ̀ pẹ̀lú ìjọ sílẹ̀ yóò fi wà lọ́jọ́. gbogbo ọ̀tá fẹ́ máa dídì fún wàhálà tó ń tẹ̀lé láyé ẹ̀kọ́ kẹ́ ó omi ní èrò kan pé tí wọn bá dé báyìí máa lu àlùjáde lọ́dọ̀ pé mi jìnnà síná anamisọlá àtọlá ní alakọsọ ẹgbà àdéhùn òun lanu léèrè yìí o àmọ́ òwúlẹ̀ tó bí ni ohun tó rọrùn ní bẹ́ẹ̀ ń bá ti rọrùn ọwọ́ àjùwé rẹ̀ ọmọ ẹgbẹ́ gbogbo ń dábẹ́ máa fèsì fún yàtọ̀ kan táàbùdù lọ́ha láti ṣèlú bíbí ìṣẹ̀lẹ̀ ìṣẹ́jú àti ìṣẹ́jú àti àlùjẹ́ náà wàá máa sin lọ́run ọdún gbọdọ̀ fi kankan kéjì ọlọ́run ọba ní ọjọ́ ọ̀tún tí mo sọ̀rọ̀ wàá máa kírun ọ̀tún ti zàgà wàá máa yọ zàgà ọ̀tún tó mú rọmọdọ́n wàá máa gbàwé rọmọdọ́n ọ̀tún tó ti ìbẹ́ ìta ìní sàbà àtà ilé ìlú sàbà ìlà wàá dẹ̀ lọ rí ẹjọ́ ọlọ́run ọba òkújọ́ tó bá ní kálá ìjọ tó dá lọ́rọ̀ nípa rẹ̀ ìgbà gbọ́dọ̀ mú lọ́kùn fúdù nírú àkókò ọba olè yìí àkùsọ̀ ọ̀ọ́yà tẹ̀síṣọ́. òun ní paríparí gbéyẹn ń kọmi ní ọlọ́run tó lọ. ìjọsìn ni ó ní ẹ̀rọ ló ń bẹ̀rù ọlọ́run bí òsín lọ́run wà àkókò yìí gé ní o. paríparí ìbáralẹ̀ fọlọ́run yẹn yẹn. ibi jáde fẹ́ sọ́dọ̀ ìlọrin bí irú ìjọsìn ìfẹ́ lómi yàtọ̀ sí Allah tòlè sínú ẹni tó bá kàkọ́ lọ. ọlọ́run ọba àlejò alágbọ́dọ̀ ìnà áàdì ní ìfòmọ́ tuntun ó mọ́ sàwọ́ àkídà. ìjọ yìí ẹ̀yọ̀ kan ni o wà á nàró gbogbo ẹ̀mí láti ẹ̀dá yìí wà á dúdú òní èmi sì ní bẹ́ẹ̀ máa tó ayà rẹ̀ tuntun. adébísí mọ́mọ́ ahmed gbé jáde nínú ọ̀sẹ̀dọ̀ adébísí sẹ́yìnbá wọ́n ní ní òjijì ọlọ́run ọ̀sán tó lè pé tí òrùlé bá ní nǹkan mí làwọn máa bá rọ̀ ẹlòmíì ọdún gbàgbé láti fídíò. bí ó bẹ̀rẹ̀ yẹn kan àwọn agbófinró lórí fún wọn tẹ òfin lójú tí wọ́n fẹ́ jẹ́ èèyàn níyà àkọ́tọ́. ìjọ kí ló yẹ láti ìgbà mi lẹ́nu náà máa bá lè máa wá àwọn èèyàn tó ń rìn lọ́wọ́ lórí wọn. tí wọ́n ládùn àtọ́sí tó fi tó fi rìn lọ́wọ́ nípa wọn. torí ṣe é sí sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ lọ́rùn wọn ní ìdá hazabahu amru sọlá sísẹlẹ ńlá kan bá ṣẹlẹ̀ tọjẹ nǹkan ẹ tọjá àjálù kí àábí ìṣẹ̀lẹ̀ yìí ìdá ọlọ́run ọba ògbé náà fi láti àti náà fi láti bóyá ọkọ wọn mú ní ìbọkọ wọn mú wọn bá mẹni ọlọsọ ẹjẹ ń kírun kí n bẹ lọ́run ó kírun ó sì bẹ lọ́run pé Ọlọ́run wọ́n fẹ́ bò ní sí nìyí o lẹ́lọ́ ọlọ́wọ́ bó ti bò lọ́sọ̀ ní ọ̀fẹ́ lórí ọ̀la yẹn à ìjà máa kọ́ lu àwọn yẹn pàtàkì kí wọ́n wá dáàlì yẹn pàtàkì. wọ́n bá fi pé yẹn fẹ́ jìyà díẹ̀ fún wọn fẹ́ wé sí táìmù yẹn yóò rí pé kò sí yẹn pàtàkì kẹ̀kẹ́ wọ́n fẹ́ fàtìkù yọ ìṣesí òṣìṣẹ́ ọlọ́run sísòro bá ti dé báyìí ìjọ sì ń sọ fún agbọ́dọ̀ ní táàbù lọ́kùnkúndùn nírú àkókò yìí ká má wu ariwo ọjà ariwo ọjà ní fìtínà tó ń tẹ̀lé yìí bí ó sì máa wáyé lọ ní ẹ̀ka yóò padà dókun. gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ gbogbo ìfọkàndún méjì tá láṣẹ nàìjíríà ọlọ bẹ́ẹ̀ ló ń bá bọ́ bẹ́ẹ̀ náà. wọ́n má ti pa àtúnṣe bẹ̀rẹ̀ náà. ǹgbọ́ ṣe yí pé ètò ni ó ti wà nínú tọ́lọ́wọ́n ọba àlejò láti ṣètò rẹ̀ pé táyé bá ń ọdẹ ti bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ ní pé yá àwọn abẹgbẹ yóò tó kù. ẹ̀rí ìjọsìn yẹn yẹn ni ọ láàrin nílé nínú àkókò yìí gẹ́gẹ́ bí ibùdó tèmi àlejò àpapọ̀ láàrin ọdún kàlàyé rẹ̀ èdè ìjọsìn orúkọ tó kó sínú tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ tó o àti èyí tó rìn ni o inú ìjọsìn táàbù lọ́kùnkún tó rú yìí sí tó ti wá lọ́wọ́ kódà bí ìyàwó àlọ́wọ́ nira ọmọ ti yàn sálù ara yóò ṣe dáyà fún ní ìyàwó àlórí ìdò orí ìdá àgọ́kọ̀ kàtà bí ìjọba fún yọ padà pẹ̀ náà ìṣòro ni mo ní yàn dà kọjá rẹ̀ bó ṣe àìsí ìṣòro kò gbére bó ṣe àìsí ìdùnnú náà nìgbé ṣe ń gbére irun ìjọsìn ni láàrin ìjà kan bí bí ó lọ bákan náà zaka ìyọ zaka ìjọsìn ààwẹ̀ ìjọsìn hajj ìjọsìn ni dédé kòlì harir sísọ olólo kódà tó ṣe pé ní ẹ bá tó o tọ́ báyìí ìyẹn ó tún di àlọ́ rẹ̀ ẹ̀rọ kòlì hakọ́ wọlé wàhálà nẹ́fì tòótọ́ kódà tó ṣe pé ní o tún di àgbọ̀ bá tó wọ́n máa ń bẹ̀rọ̀ ọ̀ká sí wáàdì ọlẹ́nìkan sáfà àwọn ẹnìkan tó bá ń ṣe ní bàbá wa lọ fẹ́ nìkan tó wà fẹ́ sẹ́yìn lóṣù tani bọ́sẹ̀ ilẹ̀kùn bíi ìdẹ́wẹ́ náà nẹ́bí kéèyàn ní kéèyàn bọ́ bẹ̀ ẹni ní bá sọ abẹ́ tó sọ. bàbá rẹ̀ ti darí yóò jọ wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ fáwọn bíi dáadáa àwọn onílẹ̀yìn ilẹ̀kùn bíi báyìí. tí yẹn ti mi ti ti ga abẹ́ wa pẹ́ ní bá bí pápáwádọ̀ rẹ̀ àwọn yẹn bá ẹni táwọn lé táwọn fẹ́ ṣe ń sùta tò sí bí iná wa dùn ó sì ń pa àwọn ti ẹ̀yọ ọ̀pá òdodo máa ń lani ni tí ẹ bá wo bá gbogbo yìí ṣe rí èèyàn ọba irọ́ dídí ẹ̀rọ kéèyàn ti parọ́ ó lè jẹ́ kó o fi jáde ó lè jẹ́ kéèyàn fi là ń fi yà ó lè jẹun kéèyàn fi kó olú yà lẹ́nu ẹ wo àwọn agbófinró yẹn tí wọ́n bá kí yẹn ni wọ́n ti máa gẹ́ẹ̀tì wọ́n làwọn fẹ́ gba statement wọ́n béèrè kéde láàárọ̀ wọ́n béèrè ọ̀kẹ́ lọ́sàn-án béèrè ọ̀kẹ́ rọ̀lẹ́ bí ò ti jọra wọn nìyẹn mbẹ́ wọn ti yọ ẹlòmíràn náà àbá ìlà gbogbo ọlọ́run kọ́rọ̀ pàtìrì gẹ́gẹ́ ni ẹ̀sọ́ ìyẹn ti ní kódò lọ láàyè bákan náà ní ìjọ òní àdáwò àwọn gàfi pamọ́ tẹ̀síwé yóò ṣòro láti mú tẹ lásìkò yìí táni ọ̀fẹ́ ẹ̀sùn máa ti jàmbá sí wa lábòkò yìí lórí jáde gbogbo ọjọ́ ìjúmọ̀ máa ti bá láàdínà lèmọ́lá àbílá ìmánà lèmọ́lá àmánàtàlà ọ̀sẹ̀sì fẹ́ni tí ọ̀bá lálùkáwà kò jẹ́ sí ìmánì fẹ́ni tí ọ̀bá nígbà fífamọ́ ẹlòmíì wọn ni kọ́ máa lọ sí tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí mọ̀gbà tẹ̀ tó ṣe bí tẹ́ ẹtùmọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yẹn náà sí o aláìlá tó kọ̀ yìí ṣe rí nìyẹn ẹlòmíì lè bá fẹ́ ṣe bí ọ̀sùn mọ́kọ́ wọ àwọn ọ̀yọ́kùn á ò pé kó lọ́ba tó ṣe rí sí nàìjíríà bí àwọn tó bá wọ̀ títà oko ìjọba àrùn wọn ni omi lọ bá ọmọ pé tí ọ̀rọ̀ ọlọ́run ó sì lọ fi tẹ́lẹ̀ fún ìjọba ó lè jẹ́ ọjọ́ méjì náà ni wọ́n máa fi lọ ìjọba ti gbéra bí aago gbéra bí aago mẹ́wàá tó bá ti lo bí one hour tó sì padà lé padà ọláyé ló jọ sí pé ọ̀rọ̀ ọ̀run lásìkò yìí nìyẹn àmà abẹ́ni o òun láàbì lánàá bàbá olè bìtì náà yìí bákan náà wọ́n fi wa ní ìdára bí abiraba ìdàmọ̀lẹ́bí bọ̀ pípẹ́ àdùkáwà pípa àtẹ dáadáa ikọ̀ ìbàjẹ́ gbogbo wọn ìjọsìn ni jíjà káàbù ní lòdì àtàwọn ọmọ náà ti kí ìlú pẹ̀lú àwọn ìgbà yìí yóò ní bẹ́ẹ̀sì jẹmọ́ wa lọ́wọ́ àní máa wọ̀rọ̀ ìṣe dáadáa sí aládùúgbò àdáwò ní aládùúgbò gan ní tún wọ́n náà bí ó ti bàjẹ́ bá aládùúgbò ẹ̀sìn má jẹ́ àgbàdo àníbi sùnmọ́ àlẹ́ sùnmọ́ wọn ni ilá yóò fi ẹ̀mẹ́ta lónìí ìmọ̀ ẹ̀mẹ́ta lọ́sọ wọn á ní òṣìṣẹ́ ọlọ́run tá ń fi ẹ lé tó bẹ́ẹ̀ síbẹ̀ alẹ́bí ilà ayé àmọ́nu dáró ó bá wa níkọ. ẹni táládùúgbò rẹ̀ ọba kọ̀kẹ́ balẹ̀ sí pé kò ní sàbúrú sí mu. àwọn tó fẹ́ hẹ́ lé mọ̀ wọn náà ní ọkọ̀ kàgbé ọ̀nà bí ilẹ̀ tọ̀ délé rẹ̀ àgbo bá ilẹ̀ ìgbàdá ní sòdodo mo fi sọ fún wa lè sọ sọ ṣe dáadáa sí àrìnrìn àjò títẹ́ náà rẹ̀ tán ṣe dáadáa sí ẹni tí yẹn ní kápá lé lórí àtọ́wọ́n ọ̀sìn ìjọsìn bákan náà tó àwọn àìdá ẹ̀rọ láti ìyá máa bẹ lọ àpáàtì lọ fi sínú àsìkò yìí ọlọ́run ọlá wa nínú wàhálà àwọn ẹni tí wọ́n máa ń sábò sí fún yẹn tí wọ́n máa ń fi ìyà ìmọ̀ jíjẹ́ yẹn. àti máa bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àti àti dèkè àtìrántí ọlọ́run ọba ọgá àti dání nìyí òun jẹ kò sí ní ẹlẹ fi ọlọ́dọ̀ ti ẹ̀mí kí yẹn wá sọ ọlọ́run ọba kó lọ́dọ̀ rẹ lọ ìmọ̀ àti dání yẹn wọlé gba bọ́ọ̀lù ìmọ̀ tí gbogbo ẹ lọ́dẹ̀ àní ìdìbò á bákan náà ọ̀gá láti lò ó ìmọ̀ àti àlùfọ̀ á ní lọ́pọ̀lọpọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ìjọ́sìn gbogbo wọn ẹ̀ fà gbọ́dọ̀ ọlọ́ọ̀dì ẹ̀rí fáwọn yorùbá náà máa ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ làwà wọ́n ní sẹ́yìn táwọn bá lọ́wọ́ wá ọlọ́ọ̀fẹ́yàwó tí ẹni ní bá èèyàn àbídì àdúrà kan àgbọ̀dọ̀ o àgbọ̀ ṣàbòsí wàá rẹ̀ tó máa ṣàbòsí. bákan náà lóòótọ́ promotion ni ọ̀wà ni wọ́n padà fún yàn àgbéga rẹ̀. bẹ́ẹ̀ náà ní ibi ọlọ́run tagbọ́dọ̀ mú lọ́kùnkúndùn lásìkò ìtayọ̀ ọlọ́run ìrònúkú àdàsọ́dọ̀ ọlọ́run ìsàpọ̀mọ́ ọ̀jọ̀sìn kọ́lọ̀ ìṣe sùúrù fún dájọ́ tọ́lọ́ ń bá fún wa ẹ̀sìn ẹgbẹ́ ìgbà ẹ̀sìn sùúrù ìyẹ́wò bí ní ti àwọn èèyàn sí ní. ní máa ń sá àwọn èèyàn di òfin náà ń sá àwọn èèyàn di apáyàn ń kọ́ wọn ní oríṣiríṣi ọ̀daràn nítorí àìfẹ́ ẹ̀sìn sùúrù lórí ìdájọ́ tọ́lọ́ ń bá fún wa. ìjọ́sìn gbogbo ń bá ti gbìyànjú lé lórí lórí bá ti gbìyànjú yẹn náà ọ̀padà já sí ibi tí já sí ni. kò sí ìgbà bá kàjọ ká ṣe ìjọba tó ń pèlè ọ̀pọ̀ òṣìṣẹ́. èmi tí máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé mùsùlùmí ẹ̀sìn láwa ti láyé o. ẹ̀sìn láwa ti láyé o kò sákòókò kan dáa níjọ́ sí. nítorí pé gbogbo àkókò ìfọ̀ ọkọ̀jẹ́ dùn náà àbíkọ́jẹ́ bàdújẹ́. tọ́bajẹ́ mùsíbà ẹ̀sìn bẹ́ẹ̀

kéèyàn pàṣẹlẹ́tì ayọ̀ mùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yẹ rúkìn ọ̀rọ̀ akọ fún wa yóò fi àtẹ́bí sọlá sọlá bí alẹ́ ìbádọ́ fìdí àríyí kàtí ìjọba ìlẹ́yìn. ìmọ̀ àgbẹjọ́ ní gbogbo ìtumọ̀ oníjẹ́jọ́ ìtàwí lásìkò kọ̀ọ̀bà òlé náà bára wa dáa wáyé nígbà táyé tó ti lọ yìí kàtí ìjọba ìlẹ́yìn ọ̀dà bíi ti ṣe é jẹ́ ara fún ìgbà ọlọ́run wa ti fún gẹ̀ẹ́dẹ̀ ọ̀gá ìjọ ti kọ́lọ̀ òun ti paríparí òfin wọn tó ti pé yàn fi rí ọ̀nà ọlọ́run nítorí ọlọ́run fẹ́rẹ́ gbogbo àwọn arẹ́ńtẹ́ o ọlọ́run lọ ma ọ̀sán ní ẹni ọ̀fìn kàmí ọ̀sọ̀ òye ọlọ́run láàrin rẹ̀ńtẹ́ kan sáájú rẹ̀ àlẹ́bí sọlá àbẹ̀sọlá ìlà ní òdì ìdílé ànàbù lẹ́ẹ̀dìláhà ìlà ẹ̀nà fàgbùdù àti ká mú ìmísí àwọn ọmọ adẹ́dàmọ́tọ́tọ́ tẹ̀sán lẹ́tọ̀ọ́ sí ọdún dàyà sí ìbí náà torí bẹ́ẹ̀ ni ọlọ́run ní kẹ́ máa sọ́tù àbí àtẹ̀sí fáì. ẹ̀rí nítorí ìjọsìn yìí òun ni àwọn ẹni tí ó jìyà ọ̀rọ̀ jìyà ọ̀rọ̀ ọlọ́run bá pàjá jìyà torí àìsàn ìjọsìn wọn fi jìyà. àwọn tó sì rí kẹ́ torí ìjọsìn kan tí wọ́n máa fi rí kẹ́ ọjọ́ wa lọ yẹ wa yẹ lásìkò fìdí náà lágbáyé tí ń tò ẹni táwọn Yorùbá ọ̀pẹ̀pẹ̀ ní jíjà ọ̀bá òní gbèrè lọ́kùnrin kò sí ohun tí òní fẹ́ wí. ẹni tí ń wo bọ́ọ̀dù lọ́gá oníbọ́ọ̀dù ìbọn ẹ̀kọ́ tù sẹ́gbẹ́ yìí tóun náà bá ti bọ́ bẹ́ẹ̀ ẹ̀rí ni ó ti gba òní rí igbá dáadáa wọn lọ bẹ́ẹ̀ ní jíjà ọ̀bá òní gbèrè lọ́kùnrin lásìkò fìtínà tá a wà yìí ọlọ́run dákun làwa ní wàhálà àkókò yìí làákàyè ti ń tòsí o ẹ̀gbẹ̀ngbà tí làákàyè ò ti ń tòsí yẹn ní ẹ bá lè sin lọ́wọ́n ọba nísìn lọ́wọ́n ti bẹ́ sáńgbà yẹn láti yẹn máa tóbi o bíi ti dé jẹ́ àlọ́ ọba tẹ́bi ní sùlá àtúnlá. wọ́n ní wọ́n rà níbi sùlá àtúnlá yìí máa ń gbàyàn pípọ̀ nínú oṣù ṣàbán wọ́n ní kí ló dé òjì tọ́lá wọn ní bẹ́ẹ̀. oṣù ní tọ́kọ̀lọpọ̀ èèyàn ń fọ́ ní fọ́ra ń pa rẹ̀ wò ká sí. ó dẹ̀ wà láàrin rọ́jà jọ́rọ̀ mọ́ inú àkókò táwọn èèyàn kà sí ọ̀hún náà ni mọ́kúrèbè sí ìṣá àwọn kálàfù máa fi ń sin náà fílà lọ́pọ̀lọpọ̀ ìwà ọmọ bí wọ́n ti ń là àkókò jẹ bíbọ́ sí bí sí ìṣá ìfọ́ fi súnmọ́ tó yẹn ẹ̀mí ọlọ́run ti fàájì kan náà ó lè máa lọ sọ̀rọ̀ ń bì kẹ́ ó lè má padà bá ìṣá ìfọ̀kẹ́kẹ́ yìí ẹ̀rí níparí òṣìṣẹ́ ọlọ́ọ̀tún láàrúnlá wọn ní ìnáni wa lọ́ọ̀dìkù méjì àná lẹ́yìn yìí ń sọ fáwọn sọ̀hábà jẹ́ lẹ́yìn ìbálòpọ̀ èsì lójú yìí o àwọn ọjọ́ kan bẹ tí ń bọ̀ ọ́ sọ̀rọ̀ pé àsọ́bùrù fi hẹ́ẹ̀ kéèyàn lè ṣe sùúrù tí wọ́n fẹ́yàn gbé dání bẹ́ẹ̀ tẹ̀wọ́n fẹ́yàn sùúrù mẹ́ta la ní sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́run sùúrù lórí àtẹ́wò sùúrù kò níbi ìyá máa àlejò sọlá sọlá sọ yìí àwọn ọjọ́ kẹ́ńpọ̀ sẹ́yìn ìsàbí bá lọ bẹ́ẹ̀ o. ebi àwọn ọjọ́ yẹn asọ́bùrù fìhí ìṣe sùúrù nírú ọjọ́ yẹn ah, mọ́sálù ìfọ́nù ní alẹ́ ìjábọ̀rẹ̀ ọ̀dà bíi kéèyàn gbá ògùn náà mú ni ta ló sì tó bẹ́ẹ̀ àdéhùn ọkọ má jorí ìkánlẹ̀ lọ kéèyàn kẹ́ mú dání ẹ̀ sáàpù lọ́wọ́ láàrin ìṣẹ́jú márùn-ún áhà lóògùn náà tọ́kọ́ rúbẹ̀rúbẹ̀ dáadáa ọ̀dà bíi kéèyàn gbá ògùn náà mú ni àdéhùn ìṣẹ́lá sọ̀rọ̀ náà tó lè lè áàmì lè fi yé ẹni ọba lè ṣe tọ̀hún fẹ́ ti gbé wá nírú àwọn àkókò yẹn wọ́n fẹ́ lọ náà rọ́jùlá mí yóò sì gbá ọkùnrin inú ẹ̀yìn èèyàn yé èèyàn sọ ha báyìí aláàfin ìyá àgbà mímọ ìyá àgójọ ká fi ha dà zámi زمن الحرب حق العبادة وأنجنا من فتن هذا الزمن بأنواعها يا رب العالمين يا أرحم الراحمين قوموا إلى صلاتكم رحمكم الله تعالى